admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíì tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes darussalafiya school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala sàràfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé olùyẹ ká máa lọ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار ọpẹ́ ni fún allah subhanahu wa ta'ala ọba tí a fi ọpẹ́ fún òun náà ni ọba tí ó ṣe òru tí ò ní tí ó ṣe ní ìbẹ̀rẹ̀ àwẹ̀ ramadan fún wa ní ọdún ni ó dẹ̀ fi ẹ̀mí wa ó fi ilẹ̀ tó fi di àsìkò yìí náà a dúpẹ́ fún allah subhanahu wa ta'ala torí pé oore ńláńlá òun ló jẹ́ wípé Allah subhanahu ta'ala ó tún mú wa ṣe kòńgẹ́ òru àkọ́kọ́ nínú oṣù Ramadan ti ọdún fourteen forty seven ètí a wà nínú rẹ̀ yìí tó jẹ́ two thousand and twenty six àbí Allah subhanahu ta'ala ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ báyìí tá a ti ń múra náà gbogbo a ti ń múra láti jẹ sàrí báyìí ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ náà à ń bẹ̀ nínú àánú rẹ̀ kódà kójọ kó kí ẹ̀mí wa náà gbà parí káwa ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lórí yẹ̀pẹ̀ nínú sẹ̀mí ayé kójọ kó fún wa gbogbo iṣẹ́ tá a bá dẹ̀ ṣe ń bẹ̀ náà àbí Allah kójọ kó gbà níjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa ìkẹ́ àtìgẹ̀ kó máa bá nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tí Allah fi ṣẹ́ rán tó dẹ̀ jíṣẹ́ pé kálọ̀ kójọ kó bá ní ṣe àlékún ìyọ́nú àti ìgẹ̀ náà fún ànábì náà àti gbogbo àwọn sàbí ànábì tí wọ́n dúró tì í tí wọ́n wà pẹ̀lú rẹ̀ tí wọ́n ṣe gbogbo nǹkan tí Allah subhanahu wa ta'ala tó fi rán wọn tí wọ́n sì dòtí ànábì náà kí ìkẹ́ náà kó má máa lórí tiwọn nìkan o kó dórí ẹnì kọ̀ọ̀kan wa pátá látòrí èmi tí mò ń sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ́ ń gbọ́ mi báyìí àtàwọn tó tún máa padà gbọ́ mi ibi tí wọ́n bá rìkọ́ọ̀dù ẹ̀ sí tó fi dórí gbogbo mùsùlùmí tí ń bẹ láyé àdúpẹ́ fún Allah subhanahu wa ta'ala àkó oríire náà àkó ọdún àwẹ̀ náà Allah subhanahu wa ta'ala yóò gbà níjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa o. náà nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí bíi idnillahi ta'ala àbí kí n sọ pé ní tí mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ẹ̀ òun ni wípé ìgbógun ti Qur'an ìgbógun ti Islam kò ń ṣe pé àwọn tán bá jáde lónìí kò ń ṣe pé àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí gbógun tì àwọn tí àwọn èèyàn ti ń gbógun tì láti àtijọ́ wá wọ́n dẹ̀ máa ń dá àwọn ṣubuhati kan lẹ̀ àwọn ìrújú wọ́n máa ń dá a lẹ̀ so kì í ṣe pé àwọn náà ṣe bẹ̀rẹ̀ rújú yẹn tí kò ṣe pé ṣubú àtúnkọ̀dìmà ìrújú tó ti pẹ́ ni òun náà ni wípé kí àwọn kan dìde lónìí lórí àwọn social media bóyá Facebook ni bóyá TikTok ni bóyá àwọn míì ni bóyá lórí X ni àtàwọn míì káwọn kan dìde lónìí tó jẹ́ àwọn mùṣírikùn náà wal kuffar àwọn tó jẹ́ tí wọ́n yìí ṣe mùsùlùmí àbáwọn tí wọ́n jẹ́ mùsùlùmí náà tí wọ́n dìde tí wọ́n pera wọn ní mùsùlùmí ṣùgbọ́n táwọn náà ti di ẹni tí èṣe mùsùlùmí kí wọ́n dìde ipe kùránì o kìí ṣe ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ló ti wá ipe ànábì ló kọ́ fúnra ẹ̀ Allahu akbar ṣẹ́rí alákọ̀ọ́kọ́ àwọn tá a jẹ́ mùsùlùmí ẹ jẹ́ ká gbọ́ ẹ̀sìn wáyé o ẹnikẹ́ni nínú ọmọ èdè èèyàn àbí àlùjọ̀nù tó bá tako ipe Qur'an kìí ṣe ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ọba tó yẹ pé Rabbus samawati wal ard wa ma baynahuma ọba tó dá sánmà méjèèje tó dá ilẹ̀ méjèèje tó dá gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ ń bá tako ipe kìí ṣe Qur'an kìí ṣe ọ̀dọ̀ Allah yẹn ló ti wá bóyá ó ń sọ pé ìwé ìtàn lásán ni àbí ó ń sọ pé ànábì ló jókòó síbi kan ló kọ́ ni àbó tiẹ̀ sọ pé kò tiẹ̀ sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ pé irọ́ ni ni ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ sọ́ra fúnrú ìgbàgbọ́ báyẹn straight away yóò ba ìsìláàmù yẹn jẹ́ ni ìyẹn ò ní jẹ́ mùsùlùmí mọ́ torí pé ìkan gbòógì nínú ìgbàgbọ́ wa òun ni pé ká gbà yìí pé alukur'an ìwé kur'an ti ń bẹ wájú gbogbo wa tí gbogbo wa mọ̀ yìí kàlámù lọ ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni wa laysa min kalamil bashar kìí ṣe ọ̀rọ̀ ẹ̀dá kankan tá a dá báyìí ọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ Allah ni kò sí bẹ́yìn ṣe lè jẹ́ mùsùlùmí kò sí bó ṣe lè máa ṣe nǹkan nínú ẹ̀sìn tó tí kò gbà yí pé hundred percent pé kùránì láì ṣe iyèméjì one percent báyìí pé kùránì ọ̀rọ̀ Allah wa ni kò sí bẹ́yìn ṣe lè máa ṣe ìsìlámù tó tó bá ń ṣe iyèméjì sí ẹni ò ní jẹ́ mùsùlùmí ẹni ò ní jẹ́ mùsùlùmí o sèyàn ló fà tó fi jẹ́ pé àwọn ọmọ sáyẹ̀nsì jáde ń sìn tí wọ́n ń takò Quran tí wọ́n ń sọ ìsọkúsọ nípa Quran àìmọ̀kànmọ̀kàn wọn àti ìfẹ́ inú wọn òun ló gbé wọn débẹ̀ àti wípé àwọn aṣíwájú wọn náà nínú àwọn tí wọ́n yìí ṣe mùsùlùmí tí wọ́n ti síwájú wọn ní látijọ́ látijọ́ látijọ́ lọ́hùn orí ipasẹ̀ wọn náà làwọn náà ń tọ̀ ìgbàgbọ́ àwa tá a jẹ́ mùsùlùmí tó sì jẹ́ ọ̀ranyàn fún wa kágbà pé Quran ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni Allah sọ kalẹ̀ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kì í ṣe ẹ̀ka náà ni Quran sọ kalẹ̀ nínú kẹta àfìmà alákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n sọ pé anabi wa ló kọ Quran fún rẹ̀ èèmà àkọ́kọ́ tó wà ń bẹ tẹ́ fi rí àbòsí wọn àti ìsọnù wọn ni wípé ànábì tẹ́ sọ pé òun ló kọ koran fúnra ẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé wúwa omiyu omiyu ni ànábì láyà kúrò wà láyà kùtù ànábì ò lè kà kò lè kọ ànábì ò lè kọ kò lè kà kò tán nǹkan àkọ́kọ́ nìyẹn ànábì wa sallallahu alaihi wa alihi aláwo ti mọ nǹkan tí àwọn ọmọ léńjeléńje tí wọ́n máa sọ. So tí Allah fi ṣe ànábì lẹ́ni tó yẹ pé la yastati'u al-qira'a wala al-kitaba ànábì ò lè kọ kò lè kà kò sì lè kọ ẹni tí ò lè kà tí ò lè kọ bóòlù ló ti wá kọ adúrú Kùránì yẹn mò ń bọ̀ wá síbẹ̀ o ẹ kọ́kọ́ mú ìyùn dání ná èyí tẹ́ jẹ́ mùsùlùmí. ẹlẹ́ẹ̀kejì tẹ́ bá lọ wo síyáàkù nùzúlì Qur'an bí Qur'an sì sọ̀kalẹ̀ gan-an kò yí máa ṣe pé bí akùránì sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà ó ń sọ̀kalẹ̀ ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ alahasabili wakọ́ ìwọlẹ̀ ahdaf bí ìṣẹ̀lẹ̀ bá ṣe ń ṣẹlẹ̀ àbáwọn èèyàn béèrè béèrè lọ́dọ̀ ànábì àlọ́wọ́ sọ kùrán kalẹ̀ tí ó fi dáhùn àbí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí àlọ́wọ́ fẹ́ sọ̀rọ̀ lé lórí yóò sọ kùrán kalẹ̀ fún odidi twenty three years oní kùrán àfi sọ̀kalẹ̀ kì í mọ̀ sí ìwé tẹ́nìkan tó kàn jókòó pé ah, mo fẹ́ kọ ìwé tí wọ́n ń kọ́ díẹ̀díẹ̀ Odi méjì ẹlẹ́ẹ̀kẹta Allah subhanahu ta'ala nígbà tí àwọn ọmọ léńjeléńje tí wọ́n ń sọ̀rọ̀ nípa kùránì ìpè ni èyí tí ló sọ kalẹ̀ ànábì ló jókòó síbì kan nígbà tí àwọn ńlá wọn táwọn náà sọrú ọ̀rọ̀ yẹn ń gbà ó tàhádá wọn ó challenge wọn ipe ọ̀rọ̀ ń ọ̀rọ̀ Allah subhanahu tó sọ̀kalẹ̀ fánàbí kìí máa ṣe ọ̀rọ̀ abara kìí ṣe ọ̀rọ̀ ẹ̀dá tó bá jọ́rọ̀ ẹ̀dá ni tó yẹ pé ànábì ló kọ́ àbẹ́nìkan ló kọ́ tó jókòó síbì kan fúnra yín ó yẹ wá kọrú ẹ̀ àrí kankan ṣe mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin òun gangan ló là á mọ́lẹ̀ wípé kùránì òun lòun mọ̀ bójútó òun lòun mọ̀ bójútó nípa pé kí ni láàyè tí hilbaatil min bayni yadayhi wala min khalfi ìbàjẹ́ kankan ò ní gba wájú wọlé sí ara kùránì ìbàjẹ́ kankan ò ní gbẹ̀yìn wọlé sí ara kùránì láti ọdún náà ewu àgbà náà di sìn alhamdulillah ìwé wo ló fẹ́ wà látìgbà náà tí ọmọ èdè èèyàn kọ ẹ̀ tí ẹ lè rí mọ́nì ẹ ò lè rí mọ́ àìmọye àwọn authors àwọn tí wọ́n kọ̀wé tó bá ti ń pé ọdún mélòó báyìí ẹ̀ ní rí mọ́ àìmọye àwọn ìwé tó yẹ pé tẹ́ ẹ bá ti ẹ̀ ń rí míì gan wọ́n ó ti wọ́n ó ti change ẹ̀ change ẹ̀ change ẹ̀ wọ́n ti edit ẹ̀ wọ́n ti edit ẹ̀ ẹ̀ ti máa rí new edition new edition new edition new edition two thousand and kìíní kan ẹ̀ ti máa rí kò tó bẹ́ẹ̀ kọ́ yẹ pé ìwé yẹn ìwé ẹyọ kan tó kọ látọdún gbọ́n kò tó bẹ́ẹ̀ kọ́ yẹ pé òun náà ni a máa lòdì sí i. kò tó bẹ́ẹ̀ kò sí ìwé náà kò sí ìwé náà kódà newspaper tá à ń rà tá à ń kà èmi ní newspaper nígbà ní èmi ní newspaper yìí ní èmi ní newspaper kò tó bẹ́ẹ̀ kó má jẹ́ ń jẹ́ àjẹ́bẹ̀ kò ní bá gbà mú mọ́ kódà newspaper tó jáde ní àná yìí lánàá yìí wọn tó bẹ́ẹ̀ kan sọ pé òun yóò tún jáde lónìí mọ́ ẹnìkan kò ní rà mọ́ kò ní bá gbà mú mọ́ Allahu Akbar torí pé kí ló fà á tí Kùránì fi rí bẹ́ẹ̀ láti ọdún yìí wá tó fi di sìn láti ọdún gbọ́n tí koran sọ̀kalẹ̀ fánàbí tó fi di òní koran ẹ̀yọ kan náà ní gbogbo mùsùlùmí ń kò change kò sí new edition kò sí old edition kò sí new fashion kò sí ẹni tí ẹ̀yọ kan náà ló wà láti ìjọba kò sí ìwé náà tó wáyé pé ìwé ọmọ èdè èèyàn ni ìwé tí ẹni tá a bí tó kọ ni lájẹ́ àti gbàgbé ẹ̀ tó kẹ́ ó mélòó ó mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún mò ń bọ̀ wá síbi ẹ̀rí o mò ń mú wá fún yín díẹ̀ díẹ̀ ẹ̀yin mùsùlùmí lèmi fẹ́ bá sọ̀rọ̀ ẹ má jẹ́ kí wọ́n ba ìsìláàmù yín jẹ́ ẹ sì má ba ìsìláàmù ara yín jẹ́. àwọn ọmọ eléńjẹ eléńjẹ eléyìí ìlànà ìparun ìlànà ìṣìnà táwọn fẹ́ rìn di tiwọn nìyẹn. ìlànà ìmọ̀ foríbalẹ̀ fún nǹkan mi lẹ́yìn Allah ìlànà ìmọ̀ jọ́sìn fún nǹkan mi lẹ́yìn Allah ìlànà ìmọ̀ wárìrì fáwọn ẹ̀dá mi lẹ́yìn Allah òun làwọn fẹ́ rìn àwa tá a jẹ́ mùsùlùmí olúwa ẹlẹ́dàá wa òun làwa ń sìn kọ́líkù samawati wal ard ẹni tó dá sánmà àtìlẹ̀ ẹni tó dọ́mọ èdè èèyàn ẹni tó dá omi ẹni tó dá irúgbìn ẹni tí ń fún wa ní ìjẹ ẹ̀mú láti inú ilẹ̀ ẹni tí ń rọ òjò láti sánmà ẹni tí ń ran oòrùn láti sánmà ẹni tí ń ran òṣùpá láti sánmà ẹni tí ń mú àwọn irúgbìn jáde láti ẹni tó dá àwọ̀ ọmọ kéékèèké sínú oyún ìyá rẹ̀ tó sọ àtọ̀ tó sọ di ẹ̀jẹ̀ dídì tó sọ di bá ṣe ẹran tó àfi wá bí jáde tí ojú rẹ̀ òṣìṣẹ́ ń jọ́nà lọ́hùn apá rẹ̀ òṣìṣẹ́ ń jọ́nà lọ́hùn ẹnu rẹ̀ òṣìṣẹ́ ń jọ́nà lọ́hùn àwọn ọmọ yẹn wá ń develop díẹ̀ díẹ̀ díẹ̀ tá a fi wá di gidigba báyìí ọba tó ń ṣe kinní yẹn òun làwa ń jọ́sìn fún àwọn òjọ́sìn fún ẹ̀dá ẹ̀yin mùsùlùmí ẹ má bà ìsìn ara yín jẹ́ ẹnikẹ́ni tó bá tako nùzúlù Qur'an ìsọ̀kalẹ̀ quran minallahi ta'ala látọ̀dọ̀ allah subhanahu wa ta'ala kò ní jẹ́ mùsùlùmí o kódà kó máa lọ hajj nígbàgbà ẹ̀mú yẹn náà dání. ẹlẹ́ẹ̀karùn-ún mò ń bọ̀ wá síbi ẹ̀rí o akẹ́rìwá o ẹlẹ́ẹ̀karùn-ún àwọn tẹ̀sírì áàtì tó wà ní quran àwọn òfin oríṣiríṣi tí allah ò ṣe torí pé àwọn ọmọ yìí àwọn ń sọ ànábì kọ quran á sọ fún gbogbo àwọn nǹkan tí mò ń sọ yìí látòrí ibi tí mo ti bẹ̀rẹ̀ yìí èwo ló easy ń bẹ láti pé ànábì ni ó kọ́ ẹlẹ́ẹ̀karùn-ún rẹ̀ ni pé àwọn òfin tó wà ní Quran tó rọrùn fún ẹ̀dá kan láti kọ àdúrà àwọn òfin yẹn àwọn òfin tí àwọn ará ayé kọ gan London democracy ṣe bóun ni gbogbo yín ti ń pariwo pé kán bá yín yí padà yẹn pé kò bá gbà wọn mọ́ <laughs> àbí bẹ́ẹ̀ kọ́ ni ni kíní kan padì kíní kan tẹ ẹnì kan máa bá yín padì ṣé bí òun ẹnì kan kú ti ń pariwo yẹn àfẹ́ àwọn eh, eh, constitution tí wọ́n kọ láti 1999 àfẹ́ mọ́ òun ló ń da nǹkan rú ẹ torí pé ọmọ èdè èèyàn ló kọ àwọn èèyàn náà jókòó kò lè bá gbà mu tẹ́ ẹ bá ti kọ́ tán báyìí tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ sí lò ibẹ̀ náà lẹ́tì máa rálegbò rẹ̀ ibẹ̀ náà lẹ́tì máa rí torí pé ẹ̀dá ló kọ́ wà òkúlù náà kọ́ọ̀sìrà làákàyọ̀ ọmọ ìdẹ́yẹn sì rèé ó ní tó lè gbé kò sí kẹ́ẹ̀sòfin landlord meeting òfin yẹn tẹ́ ẹ bá ti ń ṣetán báyìí náà lẹ́yìn tí máa rí àléébù òfin tẹ̀ ṣe yẹn ni òfin yóò ti ti máa pèpè lọ síbi pé ah, àtúnṣe mi o àléébù wà bí kínní o tẹ́ ẹ bá parí meeting kan báyìí tẹ́ ẹ fọ̀rọ̀ jóná síbẹ̀ náà ojú ẹsẹ̀ náà lẹ́yìn tí máa rí àléébù tó wà nínú nǹkan tẹ́ ẹ fọ̀rọ̀ jóná sí yẹn torí pé ọmọ èdè èèyàn ni ṣùgbọ́n Quran kò rí bẹ́ẹ̀ ẹ wo àwọn òfin tó wà nù kọ́ oríṣiríṣi bá a sì fẹ́ ìyàwó bí ìyàwó sì fọ́kọ òfin obìnrin obìnrin tí ó ṣe nǹkan oṣù bóun ni ó ṣe ṣe èyí tó ń jẹ̀jẹ̀ bímọ bóun ni ó ṣe ṣe wọ́n fẹ́ kọra wọn ríra wọn yanjúmọ́ ọkọ àti ìyàwó ọ̀nà wo lágbà kọ́ ẹni tó bá jalè ẹni tó bá mutí gbogbo àwọn tẹ̀sírí yẹn gbogbo àwọn òfin tó wà ń bẹ bá a ṣe kírun bá a ṣe ṣàlùwàlá bá a ṣe ṣe dáadáa sóbì bá a ṣe ṣe aṣáṣá àdúgbò bóò láti bẹ ní tí èsè mùsùlùmí lò bóò láti bá mùsùlùmí lò gbogbo àwọn òfin yẹn pátápátá ó kọjá òye ọmọ èdè yàn ọmọ èdè kò tó bẹ́ẹ̀ ó gbérú òfin báyẹn kalẹ̀ kádẹ ẹ máa lò láti ìgbà náà ti sìn kò pọsibú ó mélòó ó di márùn ẹlẹ́ẹ̀kẹfà àwọn ìtàn àwọn ìtàn àwọn ìjọ tó ti síwájú nínú àwọn ẹni re àtàwọn ẹni ibi tí àlọ́ ò sọ̀rọ̀ wọn fún ànábì wa Muhammad nínú Quran ṣé ànábì tó bẹ́ẹ̀ sọ́pọlọ rẹ̀ gbé láti mọ gbogbo ìtàn yẹn pátá tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala tó kó àwọn ọ̀rọ̀ yìí wá méjì ló kó wá ó kó tàwọn ẹni re wá kó lè bá a máa jẹ́ àpèjúwe fún wa pé ìtàwọn ẹni re ṣe rèé o ẹ̀yin náà ṣe o kẹ́yin náà lè dẹ́ni rí tiwọn. ó kó ìtàn àwọn tí wọn yìí ṣẹni re wá ibi tọrọ wọn já sí káwa náà lè sọra kọrọ wa náà má já síbẹ̀ àyè bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀hẹ́ ṣé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam táwọn ọmọ eléjèléjè ń sọ pé òun ló kọ Quran ibo ló ti máa gbọ́ àwọn nǹkan yẹn ọrọ tó sọ nípa Fir'aun àti ànábì Musa ọ̀rọ̀ tó sọ nípa ànábì Isa ó sọ̀rọ̀ bí wọ́n ṣe bí ànábì Ìsá ó sọ̀rọ̀ nípa Maryam ó sọ̀rọ̀ nípa oríṣiríṣi àwọn ìjọ tó ti síwájú ànábì tí ìsọdún gbọ́n kánábì gan tó dé tí wọ́n tiẹ̀ ti bí ànábì gan gbogbo ẹ̀ wà ní Kùrán bámu. ó sọ̀rọ̀ nípa bí Allah ṣe dọ́mọ èdè èèyàn nípa pé ó dọ́mọ èdè èèyàn àtúwárọ̀ ni ó dá ọmọ èdè èèyàn ní ìpele ìpele ìpele ìpele bó là níbi ṣe mọ̀ ó wà nínú Kùrán nípa àwọn òmùrù gọ̀ìbíyà àwọn àlámọ̀rí kan bẹ tó yẹ pé kò sí ẹni tó lè mọ̀ tí ìbá ṣe àlọ́wù tó ní àwọn àlámọ̀rí yẹn náà ní tí ó ṣẹlẹ̀ nù sáré bíjọ́ ìgbéjà kìámọ̀ ó ṣe rí bá bọ́mọ èdè yẹn ó ṣe kú ìjọ tá a bá fẹ́ kú bọ́wọ́ ní ìṣẹ̀lẹ̀ ó sì ṣẹlẹ̀ sí wa ń jọ náà ìbolẹ̀ mi wọ́n ó lọ tá a bá kú tán tó bá dẹ̀yìn ikú yẹn kí ni ó ṣẹlẹ̀ ṣé náà wà sálìjọ́ náà wà gbogbo àwọn nǹkan yẹn ibo la gbà kọjá ẹ̀mí tó bọ́ lára wa yẹn ńgbà tá a kú yẹn ibo lẹ̀mí yẹn lọ gbogbo àwọn nǹkan yìí bó o ní ọmọ ìdéyàn ti fẹ́ mà á kẹ́yìn ọmọ yìí mọ tẹ́ ń sọ tí wọ́n kọ́ lè mí bá wa àwa tá a jẹ́ mùsùlùmí ó di mélòó bá yẹn mà ká o bóyá mẹ́jọ àbí mẹ́sàn-án o èyí tó tẹ̀lé òun ni wípé àwọn àyà kan wà ní Qur'an tó pé Allah subhanahu wa ta'ala fúnra rẹ̀ ó fi átábà ànábì ni ó fi bá ànábì wí níbi àwọn kankan tó ṣe tí Allah fi kọ̀rẹ́ẹ̀tì tó fi bá wí ṣé ànábì náà ló kọ koran òun náà ni ó tún máa bára rẹ̀ wí. Allahu akbar Allah ni walaw kana min indi ghayri Allah lawajadu fihi ikhtilafan kathira Allah ni tó bá jẹ́ pé koran yìí ọ̀dọ̀ ẹlòmíì ló ti wá tó dọ́dọ̀ ẹ̀dá tí èso ọ̀dọ̀ adẹ́dá ló ti wá ni ẹ̀yin náà ó ti rí oríṣiríṣi ìyapa ń bẹ ṣé ẹnìkan lè kọ̀wé lónìí ká mọ̀ rẹ̀ ní tí ó ṣe nákìdò rẹ̀ sẹ́nìkan lè kọ ìwé kan lónìí ká mọ̀ rẹ̀ ní tí ó sọ pé àṣìṣe wà ń bẹ̀ kò sí ìwé náà lórí ìdáyé ẹ̀ ráṣìṣe ń bẹ̀ ohun gẹ́gẹ́ tó kọ́ fúnra rẹ̀ yóò padà ráṣìṣe ń bẹ̀ èyí ó fa new edition kò sí ìwé náà bó ṣe lè dáa tó gbogbo ìwé táwọn ọmọ wa ń kà ní skul mélòó náà lè lò mọ́ bẹ́ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìsìn báyìí wọ́n ti ti change syllabus àwọn ọmọ ah, wọ́n tún rí i pé kò tún bá gbà mọ́ ni bó làwọn á kí ló dé tí kòránì ò change látijọ́ ẹ̀ ẹ̀mú dání àbí abẹ́lẹ́ẹ̀kẹjọ sí mi nínú koran nígbà táwọn baba ńlá àwọn ọmọ léńjẹ léńjẹ yìí táwọn náà jẹ́ ní tí èsè mùsùlùmí gbà náà tí wọ́n ń sọ yìí pé ah, koran yìí ṣé ìwọ ṣé èsè pé wà níbí ló ń dakọ Allah wa sọ fún wa nínú sọ́tùlì ìsọ̀rọ̀ àyà eighty eight Allah ni kúlì ìwọ ànábì sọ fún wọn làyìn ìṣítàmà àti ìṣòwàlì jíìnì àlá àyà tu bí mísìlì hàdà kùrán láyà tu nàbí mísìlì wàlàukánà bá dohun lè bá dín zọhìrọ. sọ́tùlì sọ̀rọ̀ àyà ètì ètì ni àlọ́ òní wà níbi sọ fún wọn làyìn ìṣàmà àti ìǹsùwàlìjìn tí gbogbo ọmọ ìdéyàn pàwátá gbogbo ẹ̀yin tẹ́ ìṣe mùsùlùmí tẹ́ jẹ́ kèfèrí tí ó gbóyin bá lọ kóra yín jọ àtàlìjọ́nú yín àtọmọ ìdéyàn yín gbogbo yín wá sara yín jọ ẹ dá ọpọlọ jọ ẹ dá ìmọ̀ jọ àlá àyà àtúbí mithli hadal quran ipe ẹ fẹ́ múru quran yìí wá ẹ̀yin náà fẹ́ kọrú ẹ̀ síbẹ̀ lánàá bí ló kọ́ aláwọ̀ wa ń sọ aláwọ̀ wa challenge wọn pé ẹ̀yin náà ẹ lọ kọrú ẹ̀ ẹ wá pe àjọ̀nú kí ẹ̀ pàánù bí nìkan lẹ kọ́ ẹ̀yin wá dá gbogbo ọpọlọ tí ń jọ ẹ lọ kọrú quran yẹn gangan wá aláwọ̀ nílá ayà tún nàbí mithli wọn rí mú wá wọn tó bẹ́ẹ̀ bóun sì kọ́ aláwọ̀ ni wàlàkánà ba'duhum li ba'din zahira kódà kí gbogbo ayé kan kóra wọn jọ kan hẹ́pù ara wọn kan sowọ́ pọ̀ wọn lè rí koran gan àwa tún sọ fẹ́yìn ọmọ léńjẹ léńjẹ tòní náà ẹ̀yin náà kọrú ẹ̀ kárí alọ́ ni am yakuluna iftara qul fa'tu bi ashri suwarin mithli qul fa'tu bi ashri suwarin mithli muftariyat wad'u man istata'tum min dunillah àyà tàtí nìyẹn alọ́ ni amúyẹkùlù nẹ́fùtàrọ́ ṣé nǹkan tí àwọn kèfèrí ń sọ òun ni wípé ànábì ló hun koran fúnra ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ tẹ̀bẹ́ ti lánàbì ló hun kúlìfà tóbi àṣírí suwan mísìlì ó dá ń gbà náà ẹ kàn mú Súra chapter mẹ́wàá péré tẹ̀gbé chapter tó wà ní koran one hundred and fourteen ni alọ́ ni fún yín ẹ kàn lọ kọ chapter wa <laughs> mufitariyat ẹ̀yin náà ẹ ẹ hun rú ẹ ẹ kàn wá chapter mẹ́wàá lọ́dọ̀ ara tìyín náà ẹ̀yin náà ẹ kọrú kùránì yẹn kárí àlọ́ wa ni kì í ṣe nìkan o wadi'u man istata'tum min mo àlọ́ ni mo yọ̀ǹda fún yín ẹ lọ pé gbogbo olùmọ̀ tó bá wù yín lẹ́yìn àlọ́ gbogbo ẹni tó bá ní tó bá wù yín nínú àtọmọ èdè yẹn ẹ pè wọ́n mára àlọ́ ni ẹ lọ múrú ẹ̀ wá wàláhì wọn àrímú wa níbo wọn ó ti rímú wa níbo wọn ó ti mú wa ṣe rí àwọn méjì àwọn méjì àwọn náà ní problem bí ọ̀rọ̀ yìí gbogbo ẹni màá ṣàlàyé o eléyìí kan jẹ́ ìfáàrà ìbẹ̀rẹ̀ lásán ni kálọ̀ kó jọ kó gbà wá láàyè dáadáa kò fún alẹ́ mi gbogbo àtàlàáfíà ẹ gbádùn ẹ̀ gan jíjàn kò sí problem kankan eléyìí kan jẹ́ ìfáàrà ṣe rí àwọn méjì náà ní problem pa ọ̀rọ̀ yìí àwọn kan ń bẹ wọ́n ń tako Quran gẹ́gẹ́ bí àwọn ọmọ léńjeléńje àwọn kan ń bẹ wọ́n ń tako ahadithu rasul àwọn ahadithu anabi as-sahiha àwọn ahadithu anabi tó lálàáfíà àwọn kan ń tako nípa pé tába ti gba Quran kan gbọ́ àníìdí ahadithi mọ́ Quran nìkan la máa lò àwọn ò nídìí àdìsí kankan kẹ́ni kankan mọ́ kó ti àdìsí kankan fún wa àwọn kan nu àwọn kan ò tiẹ̀ wọ́n tiẹ̀ láwọn ò gba Quran gbọ́ àti Quran àti àdìsí àwọn ò tiẹ̀ nídìí kankan bẹ́ẹ̀ ẹ ma mọ táwọn ọmọ yìí sọ ni taa ọmọ léńjẹ léńjẹ yìí wàláì wọ́n ni kò sí ẹ̀sìn kankan wàláì wọ́n ni kò sí ẹ̀sìn kankan wọ́n ní káàkàn máa rìn káàkiri wọ́n kò sí iná wọ́n kò sí àlìjánà wọ́n kò sí nǹkan ń jẹ́ bẹ́ẹ̀ kódà wọn sọ débi wípé kó là wá ní o wàláì ẹ̀rù ń bà mí torí pé tí eh, ti bá ń jìyà olódodo pín bẹ́ẹ̀ tí ààrẹ bá dé gbogbo wa ní ó kàn kára mo fìyà jẹ wá ló fà á tí mo sì ti ń pariwo tán tán tán o kìí ṣe títí wọn àwọn ti mú ọ̀nà ìṣìnà táwọn fẹ́ ṣìnà àwọn ti mú pọ̀n ṣùgbọ́n àti ajé mùsùlùmí ká ṣe àlékún níbi ìwà ìmọ̀ ẹ̀sìn wa kò sí ìrújú ẹyọ kan tó fẹ́ gbé wá kùránì ti ṣàlàyé hadith anabi ti ṣàlàyé àwa ni ká mọ tá à ń ṣe àwa ni ká mọ ìsìláàmù tá à ń ṣe kádẹ gbọ́ islam wáyé so àwọn tó ń takò sunna tó ń takò hadith ànábì tó lálàáfíà pé àwọn ò nídìí ẹ̀ à ń pe àwọn yẹn ní sangiliti wọ́n ní kùránì nìkan àwọn míì náà àwọn tẹ̀ ń takò kùránì gangan ni ìkíní kejì wọn kò sí oríire kankan mẹ́ ìṣe kèfèrí pẹ̀lú Allah náà ni ẹni tí ń takò sunna ànábì tí ń takò hadith ànábì tí nǹkan kan mú fa tí nǹkan kò mú gbogbo àwọn ọmọ yìí ní ìsìn ẹ̀wá wò pèpè tán pèpè wọ́n ní òsì ẹ̀sìn kankan kódà àwọn àgbẹ̀sìn kankan wọlé ni wọ́n là kàn wà lásán kákan máa ṣe fàájì kiri wọ́n ní òsì àlùkìyámà kankan wọ́n ní òsì iná kò sí àlùjánnà pé irọ́ ní gbogbo ẹ̀ wọ́n ń pe Allah subhanahu wa ta'ala wọ́n ń pe ní òòṣà wọ́n ń pe ní sìgìdì ẹ wo ìsọnù burúkú tí sìgìdì yẹn ló wá dá sánmọ̀ òun ló dá alẹ̀ òun ló dá ọmọ ẹ̀dẹ́ yẹn òun ló dá omi òun ló dáná Allahu akbar ẹ wo ẹ wo ìpèpè tí wọ́n ń pèpè wọ́n ní kò sí òfin kankan wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ kèfèrí kò sí mùsùlùmí gbogbo akàn wà ìfẹ́ káṣá máa fẹ́ra wa lọ ẹ dákun sí yẹn gan bálàkàyè mu tó bálàkàyè mu sá ẹ ti ń jọ́sìn fún olúwa ẹlẹ́dàá rẹ̀ àti ẹni tí ò jọ́sìn fún sípò kankan náà nàjọ wa á tà láàrin ara wa gan àlè gbá wọlé náà kí ni fa ìkọ̀sílẹ̀ láàrin ọkọ àtìyàwó ṣèbí nígbà tíyàwó ò ṣe tiẹ̀ mọ́ kí ní fa kíyàwó kó kù lé ọkọ tìbẹ́yìn dẹ́n pé pé ìfẹ́ lọ́lọ́run ní kí gbogbo wa ní kò sí gèfèrí kò sí kinní kan kò sí ká máa sọ pé ẹnìkan sí nǹkan kan kí ló dé tẹ́ wá ń kó ìyàwó yín lẹ̀ kí ló dé ìyàwó ń kó lọ́dọ̀ ọkọ kí ló dé bàbá ń bínú sọ́mọ kí ló tọ́mọ ń bínú sí bàbá kí ló tí ọ̀gá ń bínú sọ́mọ sẹ́ kí ló tọ́mọ sẹ́ ń bínú sọ́gá kí ló dé tí olórí orílẹ̀-èdè ó ń fìyà jẹ àwọn ọmọlẹ́yìn rẹ̀ nígbà tí wọ́n ṣẹ̀ sí òfin rẹ̀ kí ló dé tí olórí ọmọ ọmọ ìlú náà ọmọ abẹ́ olórí orílẹ̀-èdè kí ló dé tí ń bínú sí olórí tí wọ́n yàn nígbà tí ò ṣe tiwọn ẹ sì ní ìfẹ́ ni ká sáà máa lọ anything tẹ́nibọ̀dì bá ṣe sọ ẹni tó bá báyàwó ẹ̀sùn náà ìfẹ́ náà ló máa bá lò ẹni tó bá wá jí dúkìá rẹ̀ náà ìfẹ́ náà ni àbí kẹ́ máa wo ìpèpè tán ń pèpè o wọ́n ní ò sí nǹkan kan lọ ká ẹ dákun séyìn gan làákàyè tí wọn bá ti da epo gbóná sí ṣé ó bá lọ. tòlèmí fi ń pè àwọn àtàjẹ́ mùsùlùmí ṣàkíyèsí àwọn ọmọ yìí wọ́n wà lórí àwọn mọ̀wákì tàwásílẹ̀ ìṣìmáyí táǹpẹ́ ní social media wọ́n wà ń bẹ̀ tí wọ́n ń sọ ìsọkúsọ lójoojúmọ́ sí Allah ìmí ń ṣépè fún Allah yóò máa sọ yóò tẹ̀ máa ṣépè fún Allah yóò máa ṣépè fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam èpè gángan ni yóò máa ṣe báyìí ẹ̀dá kùn kí la gbé kí la jù tí wọn kọ́ ló dùn mí tí èsì pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àyìn tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́lómi ò mọ mọ́ọ̀sì nínú ẹ̀sìn ó lágbára o àbí Allah subhanahu wa ta'ala àti mọ̀nà báyìí o má sọ wánu láéláé o má jẹ́ ká sọnù láéláé o. àwọn program tí mo máa ń ṣe lórí rédíò tí mo wà yìí àtàwọn rédíò míì náà àti èyí tí mo máa ń ṣe lórí kútúbà níjọ́ jùmọ̀ àti tí mo máa ń ṣe ní weekly lecture àti tí mo máa ń ṣe tí n bá travel gbogbo ẹ̀ wà lórí telegram wa ẹni tó bá nídìí ẹ̀ nọ́mbà tí mo fẹ́ pè lórí whatsapp ni o ẹ̀ mẹ́sẹ̀jì ẹ̀ tẹ́ bá ti mẹ́sẹ̀jì ẹ̀ ẹ ní kí wọ́n sẹ́ndì líǹkì telegram sí telegram link ẹ ní kí wọ́n sẹ́ndì ẹ̀ sí wọ́n sẹ́ndì ẹ̀ sí inshallah ta'ala tẹ́ bá ti wọ àwọn nú links yẹn ẹ ti rí gbogbo àwọn lecture yẹn bẹ́ẹ̀ nọ́mbà tí mo fẹ́ pè náà ni zero eight one one zero six three nine three six six àbí Allah subhanahu wa ta'ala kó dáhùn kó jọ ó fi wàá mọ̀nà jù báyìí lọ rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma innaka antal wahhab ìwọ Olúwa wa la tuzigh qulubana má yí ọkàn wa o má yí ọkàn wa o ba'da idh hadaytana lẹ́yìn ìgbà tó ti fi wàá mọ ọ̀nà ìsìlámù yìí wa hab lana min ladunka rahma à ń tọrọ dákun ṣe ìkẹ́ ìgẹ̀ ṣe fún wa látọ̀dọ̀ rẹ o innaka antal wahab ìwọ náà ni ọba olówó wa tí máa ń bùyàn ní ìmọ̀nà tí máa ń bùyàn ní ìkẹ́ dákun bò wá ní ìkẹ́ o má jẹ́ ká rí ìsọnù àwọn ọmọ yìí náà àwọn náà ò tí kú àbí Allah subhanahu wa ta'ala kò sí ẹni tálọ̀ ò lè fi mọ̀nà wọ́n lè ṣe báyìí náà káwọn náà padà wá rí mọ̀nà nítorí wù wá náà ni pé kí wọ́n mọ̀nà kí wọ́n kó nínú ìṣìnà tí wọ́n wà àbí Allah kó jọ kó bá ní fi àwọn náà kó bá ní fi wọ́n mọ̀nà sójú ọ̀nà òdodo sójú ọ̀nà ìsìlám kó mọ̀ sí àwa náà lọ́nà o سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn ọmọkọ ọmọ lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ọ́ tàbí sẹ̀sìn wo àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wa létí pé ìgbaniwọlé sáìtì ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàsọ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda ló dé wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time saturday àti sunday náà ni david hood quran memorization class only aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀ lẹ́ tàgbàtọ̀dọ́ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o number seventeen ògúndàrí 7577 whatsapp number 081 1063 9366 back lọ́gbẹ̀kọ́ mẹ́.